نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله

dɔsɛri hɔi bo ihanai ke anyi ohura yawo ɛnu hɔho na ɛra 2017 dai ke iwe ne na na kitabu sa toha a kitabu salat dai ke babu ne na se onabe akamul adhan yani sabe okalai owahi okin ma'ana al adhan sabitumi aaki adhan sabituman donc alazan azan lugotan isana he azan ene kura ilam ona wika amekoloyen yani doro announce sa donc wa amaini sharia ilamu bi waqti salat ona wi oimekaye umisala bi alfazi mahsusa lele onwe anaika ajochi onye nwa na ebe abụ aw yuqal aw ka oy ka ka ye at'abudu lillah ono we oy he kari oy he komorin yani oy shay ke yomori bi ilam bi waqti salat ini ka me ka oroye ummi sala bi alfaz mahsusa irin we anai e ka ba wono bele simen we nyang sun osame me loki alfaz mahsusa lele unwonan anai e ka ba me beda simen donc fadilatul azan wal muazanin yani ubani azan ubani owu oye ati ena ika hiwono awala no ni papa an abi hurairah radhiyallahu anhu adahunwe adi hurairah bo mori ohinaire anna rasulullah sallallahu alaihi wasallam qala kibarakta ran to mori umuri amengora dare mo ha qala agake okay.

alayhi oke daika enne ebe man enne jangu man me ake anyi in form of kuru awo ninan daika bezu ne banyi same dabe tu awon oke lastahimu eyan wawo yani me dok walau ya'lamun en lere ma fi tahjir isana ni sali zuri sali odo ayko lastabaku ilayhi oke eyanira eh, me na jijina ŋunan dako walau yalamuna ma fil atamma enne eh, ya eh, isanai ka oyi ni sali oruwe yani sali shai wa subuhi ati sali enene anabi sali subuhi la atuhuma walau habwa oke ni o tulete na عن عبد الله ابن عبد الرحمن ابن أبي صعصاع أكادهن عبد الله أنا وزي عبد الرحمن أنا وزي أبي صعصاع عن أبي سعيد الهدري هن أبي سعيد الهدري رضي الله عنه أمولي نايلو قال له أو كاكا إني أراك تحب الغنم والبادية ميلك ويسيلي أتمه والبادية أتاين أين deda toyi ni ahana ika inabiobin ebin buru. boro fa kunta fi badiyatuka oke juwa ni inuja wono awgonamuka awikado ina aka ni eh, atema woyi deba fa azanta lis-salat oke fa azanat lis-salat o ka ana ko mane yizo faazan fa azana li sala do hiyo yani uwe na he sala ayiko ana ko awoyi ni inu ina inu jawa that is ahana ka e bubora be ni ta yana dada to inne ahana ke abia be ne bubora ma ka go me ira ina be dake ana ko amane fa azan tali salat dana ka wa hiyo uwe non agwa se ko salat farfa sautaka bin nida ana ka wa hewi sala kununwa wa hele bin nida o isi hewono fa innahu la yasma'u ma da sautul muazzin oke enyo na ba wo izo tura na nwo ya ni do te na nwo nwo o na ka hewo jinun wala insu aljanuba ayon abikoda illa shahida lahu yawm alqiyama ako mibenu ya ako yawm alqiyama قال أبو سعيد أبو سعيد الهدري رضي الله عنه وأرضاه لك سمعته من رسول الله صلى الله عليه وسلم ما من وهن وانت مولي صلى الله عليه وسلم أبي بكا دميو من وقو من كان دوك زاد في رواية ابن هزيمة أني إدتو إن رواية أنا ابن هزيمة أو دوي لا يسمع صوته شجرا ولا مدارا ولا هجر wala jin wala ins okenye ona ba wo onwan ochibayon wala madaro abika ovo maybe wona ka man story hi o esana ka owawen dok wala hajar abike eleta wala jin abikar jeno wala ins abikada yani akedene abisenen emvinu yaku yawmal qiyama ka ozonon o hiyo sala anazo ka ozahiyo aba anyị ena ke ba mi benu noida anaika enneru ekohi omal kiyama daki thalithan ogohota an bara ibn azim adohne bara ana wadi azim radiyallahu anhu umuri hinaira anna nabi allah anna nabi allah awere annabi umurihi sallallahu alaihi wa alihi wa sallam umuri omengoro atoy hayo qala kaka inna allah falaktara umurihi wa malaikatahu ati malaikan yusalluna ala safil muqaddam e badu e ya e nworo isahwe na ka isahwe no ono dawidi wal muazin akawele e ona ka hiyo yakfiru lahu ma da sautahu oke aba jebe ya ma da ahana ka onwan o tulete na wa yusaddiquhu man sami'ahu akaba ko ona ka owo man sami'a na ka owo min ilisa na bi nyinyi da kere robin wa yabis abana ka orawo walahu ajrun man salla on ela na ka enne kusala rero yani abesa ne be obani anaika o inika ozohio da na dake rabi'an anato ahuna anabi hurairah radhiyallahu anhu adahuna abi wa muri ina aka qala rasulullah sallallahu alaihi wasallam antu muri aka muri mun wa dare mo haya ọka al imam domin ọka were ọna ka ọna be imam ọna wada din yani daa meti sala da shara ko ọna mani ọna bi garanti ọna ire swan kai ọmani men ama wal muazzin mutamin da ka muazzin ọna ka ahio ọna seru misala non ọna nyo isha tura ọna awdo da be ni sala yani wa ku muazzin no yo do ya ka o no tu awon ana mani nye ere yume ka usere na wa wae ka usala wetu awan ama imam mono bi garantian yani ere sala non da ko da kwetere ono wa men doka allahumma arshud a'imma waghfir lil mu'azzinin umuri boro wajode e nai ka ebe odawide e, e nai ka ebe imam duwa jibe ya nai ka e ya hi usala dok wa dom wa doman ana ka asan ka al imam domin ok doman alkafalatu ono ono zugere sun yani ono ono take that responsibility wal health ato isere warriya warriya ate oite ya taina namurka ameda metere dok wal mutamin ak mutamin amin ala mawaqit salat ono ono ka a shaitura ono dotemi ere sala ono umisala ono yunwanin na ka wana wa ere kola hiyo do ya ka ije eladan na hiwan yani sala no retu yawan

dalani ka eko yo mal ma ago ka e atule utosi ana ka e utosho de nwawen dure ke mana ka ne ka ma we ono me ono boy ka ma yo mal tu ka ehiba ka he ehiba dala ala ni na zaida eko yo no obi muabi na ni do do godo do me ka atihe no nyang tuwa e. ana agobe ukọrọ na ka enleme ọnụ me kuntu mori sallallahu alaihi wasallam ọnụ ka aka obeni ọnụ ba godo eko yoma kiyoma weska waye huna ba wacha ke eh sharhu nawawi ọnụ me sahih muslim umani rabira kana neza doke sadisan ogohinon ananas ibn malik adohono wi anas wana wadi malik radiyallahu anhu umuri hina ila qala agake sami annabi sallallahu alaihi wasallam yani sami annabiyu sallallahu alaihi wasallam rajula anibi wa ujana ronya wa huwa fi masiri lahu yakun yani awdanon o yere susadin ba hurehin yakun da ka ke allahu akbar allahu akbar yani domane me kabara kweba فقال النبي فقال النبي الله النبي صلى الله عليه وسلم دوك أظن أنا من كان على الفطرة أو إني أزه أممسك أضرا yana miska odore honon ono dono ina narusen because odabana ma ka oine natural disposition in ibena ka e, ebe da ka ro awor ko waye ka na me ko ya ana ndule kon to mori sallallahu alaihi wasallam aka yo yo lado e, yo lado ala fitr yani amo da dai ka ma tire so fitr al fitratu salima ana ka en sana ka odigyo so

أو توتنان كا أو ورهان فقال لك أشهد أن لا إله إلا الله أنا دينك أنيو مولى سانايكا أو هو هيك تلسوزا أهكي الله فقال النبي الله النبي مولى صلى الله عليه وسلم لك خرج من النار أظن أرات هونيرا إجمع هناك فاستبق القوم إلى الرجل فإذا رأى غنم دي أذني deheyin yani anabi sallallahu alaihi wasallam ono mana aruse hurehin da mana woka ozahiun dale ne asabi radiyallahu anhu arda de anagolya de ni hein na ngunne izojo noro noya fa iza ra igonam dini duka orna ko atemere de yan hadratuhu salat isala otu fa qama yu'azzin wira sabi anhu

ẹnẹ sẹmẹ wasaare o ila magfẹrọtọn mi rọbikum ọmọdúnrún wọtaala ka wasaare o ila magfẹrọtọn mi rọbikum waahinini naanwuni oyije ibo mori anaikaye ọnọbadari yan ọjannatọ arduha ka ka ọjannatọ arduha ka ardu samawati wal ard ati aljanna anaiko ganan bọyọ asuma ko geni tesu ani saman ana ndure kama maale kaye ontomori sallallahu alaihi wasallam ayi man ka sasa bi ẹni mẹ ẹni bẹ naa heyi ni nan amemre oyo aka anyo izana be ehuna ndo ka ah, uyono ozori dan ba me kawayo mori ehuna ba no roro ba nero ka alhen yeso mori aye ye kuni duwe no lid naam doke sabe an an ibn umar adahun abdullah ibn abu umar ana nabiy sallallahu alaihi wasallam fala kala ni bi umur me ngodo le mo ha qala o kake man azana isnatay ashara sanna o ko no ahio dana be ka ohio dome irai ewre ba inanin to man muazin poro poro do gura ya wala wajabat wajabat lahu aljanna aw kisanahi aljanna ora ya yokonwo wa kutiba lahu bitazinihi okawa chere yo lili uwe no yabo fi kulli yawmin ini abe ko na hasana yani oiza anaika on ne beta yani 60 wabe kulli ikoma abe ikoma na ika ome ka akwete jeda asala je aba chere ka ọmọ ìdá aná ìkísàlẹ̀ súnà hasana ọ̀n níní ọ̀ìdá o. ẹ̀mọ́dọ̀rọ̀ wọn máa nìyàn muazi náà ní kwọ́lìtì ẹ̀ náà ìka na nana jẹ́ na wá àlẹ́yìn náà kọ́ muazi náà nìmi ládà náà nìmi ọ̀nà yàrá yìí o. mímu ní kàlẹ́ yẹn kọ́ na so

adubaro shaitan shaitan doz we barema yandu seleka o oh, sesere mrema o oh, ma banrema ehehia eh. dok wala hudurat o ba na di shaitan de himi oyeko imi na asore agoba asowo na ika ahe hatta la yasma'u ka ti na polo do ko ka ladana فإذا قضى الآذان أقبل إجي لدى نورا متى إنواه درابة فإذا ثوب أدبر إجا من راه مقام أدبر درابة لما درات لما فإذا قضى التصويب إجا راه متى إني أي مقام أقبل درابة حتى يهتر بين المرء ونفسه فلو دوبة دوبة كوري n'aka ni ọzọ rayan da kure hiwa ya kolo da ka kai uskuru kaza uskuru kaza tama ile onon daa ka ụmụ ebe ngun sala kene ijọ ijono abire onu we kure sonu ma ụmụ ya te ile onu wele umu amalola umu ka ke allahu akbar da ka ijono wa ka he odono marum ta eba na go eba ele okuni simta o iba shoraban sema ko ko ọrụ abụọ ngun sala ono men dure ke

ana mi dule ke ijo wa mana kusala kana dowe da moy tamason no tamason wa man ayra man ya lama lam yakun yaskur min qabl sana kai o me di ato o moy tamayra non doki hatta yazillu ar-rajul ma yadiri kam sala polo do bo mo jona do do kukure kai wa bazi we kam sala ele kai awra ko ni sala do we ko ya ana dule ku mo ro ro do akosala da nyamba kure ro ka enya mako na beba eta mako na bena we ko ya ko yani se tono bo be do ba kure hiwa ono ndure ọrụ all right illa ma rahima rabbi e ono mo zona wa taala o ma yamba ala nyoma ne e, imam sa anụ imam do man mi kabara kene ba ngwan hiwa wa ko hoze kai sabi sura ne imam recite o le mi suratul fatiha wallahi oye nikosa na ko idon me ko je lure ka o me abo je e ja kwa ga kiriku ke na ko jezi on ma ka eh ile ile non ona lure ka danya adanya ja ku sala we ro ka baba hore nyeta no mur manu je kene ya <laughs> ilo la sho ona shi to no ba na wo agwabo aworoka eware wa yin sala wa masawri ka ya wa yin sala no akun ana lure ka ya e, kunine aila ruku ya lanin awi sujudi nana aka wa wa, wa me askar wa hali na jenyo wa kunya wa ka do wa watu eche ago wa ba me do me ka wanyi ntiba asa ka wa wa ku kuri na ku kan dala wa je pes anything move o ye ko wa ma no ya ijijo shi tono na ene hune on na mo ke re sana na ko so bada amashru'iyatul adhan yani oyinyi me oize anaze ka isanahi uwahi ahio akasharo al'azan fi sanati al'ula min al-hijra enyi se awe ni sheria yani sheria o tete o rai papa ana ni sallallahu alaihi wasallam o hijra nang medina na kana sababu zalik o kisabi sababi ana ika sibuzi ana ika o ka yatahinuna lisalat ok bene dumde yele ka a e mi salatu ya dule ka odona nalan da o shepe ka mi kaka huru mono na mono na wala sala situ ana ndak ay yuqaddiruna waqtaha liyatu ilayya be mehe yonu man dule ka man jahi dele ka e popo na be huru ja wala sala situ agubaden le beni sala na fatakallamu fi zalika ala nahwi al-ati fil hadith ọkadẹ́ni kàlẹ́ ìnilẹ̀ ọ̀nọ́nin eh, asman ke omebe ini hadis yani fil ahadis ini hadis anai ero ẹ̀rọ inan ọkan ibn umar adahun bi abdullahi bin abu zuma rọjò allahu anu umuru yunayi kọ́lá ọ̀ka kan almuslimuna hina kọ́dàmul medina awere ko mori ẹni numanayi ka ẹni ẹsẹ̀ medina ya chameun ẹni kógo. fayatahinuna salawat dure ki e ame heto ka je ana ijo man ra me dai ka o mwan re basigen doke walaysa yunada biha ahad oke ezema he oda enya na he enya sa se hada fatakallamu yawman fi zali dakare e ko nya en re onon faqala ba'duhum de penyi ina ni doka ittahazu na kusan misla na kusan nasara yani eba se eh E kakanche enwiri mi kakanche anaika e anu bobo awa we ni sabo wa qala ba'dahum dala ni ka iba e se qarna mislu qarni yahud opani enwu ilimi opani yahudi fa qala umar duma doke awala tubasuna rajulan yunadi bi salat yani we shihazu nyanene do na no da hisala fa qala rasulullah sallallahu alaihi wasallam don to mori sallallahu alaihi wasallam doke ya bilal e bilal kum fanadi bi salat kwete duwa sala yani hadisi ni summary oben yani ana sasan ono ba mehahi ila nana da kaka ana hisala dako wan abdullahi ibn zaid ibn abd rabb bi okay adahun abdullahi we ana wadi zaid ana wadi abd rabb radiyallahu anhu arda qala okay lamma amara rasulullah sallallahu alaihi wasallam bin nakus antum mori sallallahu alaihi wasallam ame moda kafe e kakanchewe liyadribu biha nas fil jami li salat ihu ihua da su ya da bin sala wa fi riwaya in riwaya ne wa huwa karihan li muwafaqatihi li nasara amuntu mori sallallahu alaihi wasallam o ya agwa ila sare onora asare sana ikai e, min shi'ar nasara o ini isamu o ini asiye anu bobo we ni ka eneron tofa bi okoji sikalam wa ana na'im ima swara rajulan rajulu ujana rona ikaye yahmilu na kusan fi yadi o manizo ikakanche inwan fakultu lahu dim kaya kaya abdullah wali yom ulyonan atabi unakusa yani nakusa wana kakancha wana uwanan kola doki maza tasna ubi suwasime kola nimka kakultu nimka kaya nadu ubihi ila salat yani ma sihiyada anini salat قال دوك أفلا أدلك على ما هو خير من ذلك ما زو أنايكا أنو نيوز هنا أنويز كوا مانن دوك فقلت له دمك كبالا إيه. قال دوك تقول كاكاي الله أكبر الله أكبر كاك أموليو دمهن أموليو دمهن الله أكبر الله أكبر دوال ممالي تنيوكا يندو كوينان ashhadu an la ilaha illallah to ka ka ma mi benu kenyo mo sana wa ka ka allah ashhadu an la ilaha illallah da wale tinyo kan ashhadu anna muhammadan rasul wa rasulullah dole mi benu ka ani muhammad on to mo yaben ashhadu anna muhammadan rasulullah da wale tinyo kan hayya ala salat beni sala hayya ala salat da wale tinyo kan hayya ala fala be in sana ikaye ono wa me kawali ogon hayya alal fala bebe ni sana ko ba me ko wanyo ulago allahu akbar allahu akbar umulio de ngun umulio de ngun doki la ilaha illallah enyo mulio sa ana ka o ho ke ake allah doka summa sta'ahara ghayra ba'in oke awa bele mono doba na jeche ana ko le godo ثم قال أول من ذلك تقول كا إذا أقمت الصلاة إجواز صلاة الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله ده معنى ده معنى زوايان أوكي فلما أصبحت أي أي ملاني توان أتيت رسول الله صلى الله عليه وسلم فأخبرته دون تون تون صلى الله عليه وسلم دون شنو بنايان بما رأيت إنسانا يكا أنوري إنورا فقال دون تمولي صلى الله عليه وسلم دوكا إنها لرؤيا حق إن شاء الله يعني أورا ونون أريد إذابين أوزو مولي فكما بلال أكا كويت لبلال فألقى عليه ما رأيت دوكا أيو إسانا إكاوي لنوران فليؤذن به دايكا أناسي هون فإنه عند صوتا منك أو بلال أنو نيوه أنو وانزوزه هنا أون أنو نيوه هنا أون ok kola don ka ke do ka ke fa kumtu ma bilal don ya pi bilalin ya don kwata li bilalin fa ja'altu alkihi alayhi don azwayan ya don mana ka ya don adayan wa yu'azinu bihi daika onasi onahi ulilin kola do ke fa sami ya bizalika umar umar radiyallahu anhu warda o manu wa bilal o mana hiu wa huwa fi baytihi o inehidan. fahoroja ya joro rida ahu dojina tohen ya aryan arian bome tohe ihe ha achan bene acha onaika o o o se gen o si kwen bene tulete yakul daga kai wallazi ba'asaka bil haqq o mori anaika ono so kwetere da idan ya nani muhammad sallallahu alaihi wasallam o wa kai noke laqad ra'aytu misla allazi ra'a aro o kamelele enwuri mi isana ka ore yan kọla don to mori sala dabka fa nabi don mori ka kai falillahi alhamd awoy ko wo mori were nan to mori sallallahu alaihi wasallam bana kai abdullah ibn zaid qazwai bilal ago kai bilal onyon wehun ama we lala nse ko kosa ame ma hio da nye ni aka kada kai bilal onyi sisi na onyen aka na kaka ye ashadu an la ilaha illallah da ka sahadu yani ile ciyo mani ile mani ce ku bilal en eh ni mani be ni hadis ka bilali ka ke ashadu so aya ni mani an to moni sallallahu alaihi wasallam o oh, ya ni kaka ro ya kono ni ngwe hu aya ni le ka ona he ashadu an anyo na nyam ka ke ashadu naam loke hukmul adhan sawa kare eh, anaika obe oh, inilei uwahi eh. أك ذهب بعض العلماء إفاين نوي أنن كاي إلى أن آذان سنة مؤكدة أكويل آذان ويو سنة ونايكا أو نكتبدك وذهب آخرون لفنينان إلى وجوبه إن أوي بليلسو أنا يكو بليلسو وذهب فريق ثالث دي إبا أوهوتا إلى قوهوتا دن نان كاي إلى أنه كاي أنه فرد كفاية كأذان نويه أويه fardu kifaya abba bobe tura bodan anaika idha qama bihi ba'd sakata anil bakin ijara anyi pa anaika o kwete dora shojen o kura meka ile ile so no bile ile so o ha ho ile so abora ama ona bika eve shoje abe no baba botora ile so abo e arive babe de adil ibn yusuf alazazi dɔk wahuwa rɔji yani ahono fari ahono ika ila gohuto jan ono jia etere hun wa hadha ma rajaha shaykh al-islam ibn taymiyyah أصلا شيخ الإسلام ابن تيمية أنا لا أن ملزا ملأ أقوال لي أن سنا ذاني أنا نلا كوجة تلهون ذاك واتب واتبرا أن نزاع اللفظ أكيد زان كا أهان كتا أنا يكوي بينان يعني إنه يعني إنه كنايون yani were oiso mukoro me beli dua ba enyu zo ba no do yani ni language no nwe ule ka sani ka sani ba sunatu muakkada dala ni ka ujub eh, yani wajibi awen dala ni ka fardu kifaya inu we kana manje ama notin mukoro me uwa ihe yani sunna awen

ulubile anasoro kai ile non ile ile swaben awalan oni papan tulu mulazimatu lil adhan min awwal al hijra tiwali mulazimatu lil adhan min awwal hijra ila wafati nabi sallallahu alaihi wasallam oke oyi godo anaika ere zuge oyi ihio hunne oyi nyima anaike onto mori sallallahu alaihi wasallam o mi hijra horo makka bangu medina illa wafati nabi sallallahu alaihi wasallam poro da nabi shahadata ana mai yi wannan lam yasbut anna annahu tarakahu marratan ma okay ye petada ka antu mori sallallahu alaihi wasallam amani nyume enyenye anaika antu mori sallallahu alaihi wasallam osinawo ebe maninye agwaba de ka gwajibi awen saniyan agwaba قوله صلى الله عليه وسلم لمالك بن هويرس ona be oy ka ana kontrol mori umuri me ngora dare mo hayo o ka i malik ana wazi huwairis idha hadarat as-salata idha hadarat as-salatu ana we ka isalora ngwehi yani idha hadarat as-salatu ana we ka isalo sungwehi yani ummi salonno oretu falyu'azzinu lakum ahadukum jebo zinyauni uvyuni dak wa fihi dalilu ala ujubihi osono sozo ka ababa be na goke al amru tufidul ujum ana nyoda ana e ko be ay fanana e ka se hono no be kai ola mi sono kelele so ben yani den falyu azin dole ke lamul amr o bayda wa fi dalil ala ujulo ko sana sozo kai e, ilele so ben li annahu amarahum bi zalik aw kontu mo sallallahu alaihi wasallam on model yana ne wa dak wal amru yufidu al ujum yani odo na be ay fanana ko hono no be ka o me lele sun wa fihi dalil alani urwiye ala kawni fardu kifaya o ke ka o imani me abba bo be tora bodle sun li kulli salat kamani me ini abi sala min salawatil hamsil mafruda ini sala ehe ana ka mafruda abba bo be tora le so ka kon wa fihi dalanyon kai annahu law azana qabla al waqt anna zalika la yujzi ana wika ozo ohio twabe de don misalo no betu owe no hia bo la yojize eze dongwe ewe sala subuhi ana ahio o sibo che dotu ama wele wana da kwa ahe dada nya ahio 3 o'clock ala nya ahe 3:30 ala nya ahe 4 o'clock ala nya ahe 4:30 ese nen ene da nwa no wahala kan da ba ahio yani odohio tobe de domi salo no ba ngwehi ako alayhi al-i'adda e idha dakhala al-waqt anyo yo ka owale matenyi salo no he ana yo ka umonora ngwehi dog salisan ogohota hadisu anas radiyallahu anhu ana bi hadisi anas ibn malik umulu inaira ummi bilal an yashfa al-adhan wa yutiru iqama amoda bilal qawahiyu yani ahiu anabi azan ohio ebeba yani oyini shafi ama ija ami koma daika ini konkonya ya wa fihi okanyinan al amru bihi qamad amodayo umiro wa huwa yufidu al ujum kama taqaddam yani odonon omeban oilele so kobilele so osezon asman ke emesi dawidi doke rabi'an anato ahuna hadisu anas inda buhari أنا حديث أنس بن مالك دي إمام بخاري أن النبي صلى الله عليه وسلم كان إذا غز بنا قوم أكو بكا فرقتال النبي إجا أكو ليلة لم يكن يغزو بنا أما كو ليلة حتى يصبح آكي إيني وينظر دولي فإن سمع آذانا كفى عنهم أنا يكون كمولي صلى الله عليه وسلم owo ke ahio ana ahida akusala do kore wa eku atak eba kure kunu etu ekwụrụ ekurona wa in lam yasma'u ana bika oje owo azanan owo anyị owu ana ike amekwụsala eze enyi owu eze ezenyi ozukunye ana ika ohio agarra alaihim annabi sallallahu alaihi wasallam do kure kunu etu yani do atakene eh, قال ابن عبد البر رحمه الله يعني ابن عبد البر مريم ايام بايا اوكي ولا عالم خلافا في وجوب الاذان جملة على اهل مصر اوكي اذاني انوي اغاهي اني اويبا بابو نو بابو اذان كهيو جملة اني اوتيري على الاهل المصر اذنايكا اقريلا يعني نسيتيان كانوا رياني اغاهينان لأن الأذان هو علامة أقولك سناي أوه هو علامة أنا وصيان الدالة مفرقة بين دار الإسلام ودار الكفر دوبي سناي كافيزو إهاهي أنا إكا أو هنا كان أكلوكو مولي أتكلنا إكا دار الكفر أكلنا كما وابن ذاك وقال ابن تيمية رحمه الله يعني ابن تيمية مولي ما ينبغي ọkụ ama man za'ama annahu sunna ọkụ ọ na-ero ka ọ na-eklim ọ na-eka ọka aka sunna ọbin la isma alaihi tariki enyo meka yọrọ na-eka ọ na-awọ yani enyi bi yọrọ na-eka ọ na-awọ den na ya. fahaza kọlu họtọ ọkụ sọ na ere anaghịka ọchịrị ọbịa anaghịka iyu inyi ọbin ere na ọ na-asịrị ọ na bi azanul musafirin oyihi uwe na-eka eya hurehi yusra fi hakil musafirin al'adhan yani a nyoni sharia inni ilai oda na ika a hurehi kohyo kama huwa fi hakil mukimin asman kama yin ya ome vela ile so ome yin ile yero na ika ene yehi ka deba kusala ene yo wadhalika li hadisi malik ibn huwairis anabe agobe hadisi ana ki malik ana wa huwairis oda al mutaqaddam ana dawe li annahu sallallahu alaihi wasallam ay kuntum sallallahu alaihi wasallam amarahum bil adhan ọmọ dáì wá kì ní ihe o wakanu musafiri dáì ka bẹ́ẹ̀ni ní iná ihure ìbẹ́ yà ihure yìí dọ́ntọ́ mọ́rin sọ́ọ́lá rẹ̀ sálá kìjísà lóòtú ọ̀dìyàn ìjísà lóòtú ni fali azin lakum ahadukum jẹ́bọ́ ọ̀dìyàn yìí náà ní òhì o. naam lọ́kì sefatul adhan sẹ́bẹ̀ àpèjúwe adhan àpèjúwe wáyé wọ́rọ̀dàt alfazul adhan

al'ula oni papan atarbe takbirul awal ona be ka ahyo enan yani kabari papa alma kama bayani hadisi abdullah ibn zaid doke والتثنية باقي الألفاظ الآذان دوا كوا هي بيبا أنا بتا إنلمو آذان يعني أبت الكباري بابا أنويكا وابوهي إنا أنوو دايكا ان آه، اباو كوهن وهذا وارد في حديث عبد الله بن زيد المتقدم او كسان امان لي دوه ان حديث عبد الله انا ابو زيد انا كو دوه دي ثانيه يعني بابا سي سي اوكي كبارا دوه انا ثانيه غوا تربيه التكبير الاول وتثنيه الباقي آه باقي الفاظه مع ترجيع شهادتين ọkọnọ bẹ ọyehi mekabara daika na umen yani wawa mekabara kabari pa pono do mo upena watasniya baki alfazi do wana mebeba anabota enwan ma atarji shahadatain ole monno do tanwa songwa naika o nete yani do sehia ashahada iba yani ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah yani de judu wa hiyo twaba do tanwa sunwa naika o ne tado manse hiyo ka kwa zalika bi an yakula al muazzin o ka sono be ka o kana al muazzin ona hiyo shahadatain shahada iba e awalan oni papa bi sauti munhafid ronwa naika o nete ronwa naika o bo twaba ثم يقول لهما أو لمن رسل وكان إيبا بعد ذلك أو لمن بصوت مرتفع إلى ونايك أو كراهلة ودليل على ذلك oke urubile yana ne kan ona bi hadisi abi mahzura ona bi hadisa ana ki abi mahzura o da be radiyallahu anhu umuri hinare anna rasulullahi sallallahu alaihi wasallam ki balakta onto umuri umuri mo da le mo haya allamahu hadha al-adhan o royan uwayhanan daga ke allahu akbar allahu akbar allahu akbar allahu akbar ashhadu an la ilaha illa allah أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله ثم يعود فيكون أقول من دوا لمن دوا كان أشهد أن لا إله إلا الله مرتين أشهد أن محمد رسول الله مرتين نحن دوتا مبدي معنى هيا هيودا سبا دوكي حي على الصلاة مرتين دايك أو كيبا من هيا للفلاح مرتين دايك كيبا من رهيان دايك الله أكبر الله أكبر لا إله إلا الله داك أي أنه كرر شهادتين يعني أو بطلع أو ريبيت يعني شهادة أيوة وهذا معنى ترجيح داك أصنع بين أتمي ترجيح أي تنوى أي بلما تنوى سنوى نايكا أو هلا أو تشوف yani ee sigo ohuwa wanan asalisa anaika otu ahuta tasniyatu takbir wa tasniyatu baki alfazihi onawika waka takbir da ka upe wakana uka da awagwena do awabele mono abungwa nawo da ka ebe bawre kan ma atarji e shahadatain awabele mono do tanwale ki shahada iba tawede do waka twehe لحديث أبي مهزورة السابق من رواية مسلم أقول حديث أبي مهزورة أنا إكا أو داود إن رواية أنا إكما مسلم أو داود أما لن يوكي أو مكبر أو فيبا كنه يندم شهادتين أيضا أما دابا ما دوسون وانا إكا أو هلا ودي كادان قال صناني إمام صناني رحمه الله أمور ما ينبع فذهب أكثر إلى الأمل بالتربيع لشهورة روايته ọkọzọrọ ọrụ ene nini oyi mukọrọ rere oyi kabara kwena agubi oyi hure ito hana ọnụ sana ono chaka hete hun wali annahu ziyadatu adl fahiya maqbulatun ono qasan agoke edatu anaika ohunu anaika onye ya oben yan enwuri me edatu no adonwe Dake abe sigoita anaika okwe onakwa nanna ataswir bi fi azan al fil azan al fajr awwal oyime asolatu hairu minan nom oyimani me ini al fajiri e papa oka al eh, almasuru fajir azanan okitana e ka a don wehi ini sharia ini oyihiu sala subuhi yani owe al al'awwal min huma oka ni papa ina laiba qabla duhuli waqt do manu ban hi. wasani agwahoba huwa azan ono bi uwaihin li ilami bi duhuli waqt agobe da su ya ka umanora ngwehin wali du'a isami'in li huduri salat agwa su hiya o isi hiwa ena ka e awo ka enewini sala dokwa ibn umar radiyallahu anhu adohon abdullahi ana bodu umar umuri na ira qala ka ke qala rasulullah sallallahu alaihi wasallam onto muri ka umuri mi ngora dare mo haya inna bilal ohio inirahu awiri bilan ini rahu ohiu ojo ohiu ya fakulu washrabu wali ni duwe hunini hatta yunadi ibnu ibnu, ibnu umu maktum polo do ohiu ozia oni maktum na kana rajulan ama agoka ojo na rawa na iko gwe awen la yunadi ewa hiu hata yukalu lahu aka ayoka asbata asbata iyasini iyasini amma ani pa ina na ye aruhu hadith anake hata yukalu lahu asbata asbata nan idraj wa ni hadisa nan akwa yashriu fil azan al awwal az nyaani sharia in o papa ataswim oyi kake as-salatu khairun min an-nawm ana dak wa huwa an yakun idan ay taswib ana wa huwa an yakun nama korokan al-muazzin ana ka he bada qawli ana manara ka kai hayya al fala dak as-salatu khairun min an-nawm isala ono nyoy lahuni aroisun ولذلك أقوصنا ثبت في حديث ابن عمر أن مدوه بتا إن حديث عبد الله بن عمر رضي الله عنه وارضاه قال الآذان الأول بعد الفلاة أك أول بابا أيه أولا مي حي للفلاة أبا نينان الصلاة خير من النوم إصلا نيدا هنا المرتين دا من كاوبيبا كما ثبت في إحدى الروايات أسمع كم إليه بتا إني رواية كنيا ana ini riwaya na be hadis abi mahzura ini hadis abi mahzura wa idha azanta bi awwal ijuwa hu papa mina subu inanene fakul ka kai as-salatu khairu minan nawm as-salatu khairu minan nawm ana sana rasu zoka de ya bane oda isale umisale banwe hi umma ba afiya as-salatu khairu minan nawm daga sifatul iqama apejuwe oime imqama kama ana lil azani sifati muhtalifa akasma kuma yaka oyo onyi apejuwe ni fakadhalika liqama abawo melebi ni e, oyika ka kwete da kusala wahi ala nahwi lati oke ogahi tilisuze na ke abayan awalan oni papa tarbi takbir awal wa tasniyati jami'i kalimatiha ma ada kalimatul ahira onowe oyime yani oyime kabara ena yani ni kabari papa ababere mmono dokwa ebe ebe ebeba abe ọchịrị ya na nabọ ehobe kali mọdịrị ma anabe la ilaha illallah same sabe hujan li hadis abi mahzura agwe hadis abi mahzura ana nabiy sallallahu alaihi wasallam akbara tala nabi allamahu liqama ọrọ ni oyi kaka akwe akwete kisalo titu saba asharo kalima daika ọchịrị eore دوك الله أكبر أربع أيك الله أكبر دايك أي نوين أشهد أن لا إله إلا الله مرتين أيك أشهد أن لا إله إلا الله دايك أبيوامن أشهد أن محمد رسول الله أيك كما دبنك أن محمد وانتون أي رام مرتين دال توا دال ميبا يعني أي بنا دال توا أي هنا مدان دال إهنتا هيا على الصلاة dɔwɛrɛ kɔsɔn nɔn marotain ɛɛba dɔwɛrɛ haya lalfala dɔw maale ka ɔ maale kɔsɔn nɔn marotain ɛɛba dɔwɛrɛ ɛwurɛba e kɔdikɔmɔti sɔlaat dɔw maale ka marotain dɔwɛrɛ ɛwurɛ na e alahu akbar alahu akbar dɔwɛrɛ ɛwurɛ hinan la ilaha illallah dɔwɛrɛ e ɛwurɛ hinta ɔka man zɔɔyan daayi ka anu tumuli sɔɔlɔ alayisalam anu mɛ zɔɔyan dɔkisa niyan ɔgɔho wa. an takuna al-iqamata oka onawika an takuna al-iqama onawika iqama witron obi witiri yani obe odd ada qawluhu aake oika onogake kod iqamati salatu sala ora kwete sala fije okay fatusniya do me ewa wa ada takbir fi awwalihi wa akhirihi ate kabara ini oyi nyiman ati no ilete wadhalika li hadisi anas oka semeda manile na nobe agubi hadisi anas ibn malik amara bilal an yashfa al azan wa yutiru al iqama amoda bilal ka ohio dai ka ebe ba men amma ijotu iqama do me kunkunya wa fi riwaya in riwaya illa iqamat ake qad iqamat salat wa li hadisi abdullah ibn zaid al mutaqaddam oke agubi hadisi abdullah ana wali zaid ana ka fi ruya ini ura anaika ika ore fi ikamati salat ini oimi kama ini salat dɔk wa ibn umar ale dɔ hɔn bi abdullahi bi ana wadi umar rɔja anhu mulu hina ila kɔla ɔ kaka innama kana al-azan ala ahdi rasulillahi sallallahu alaihi wasallam marrotain marrotain awo elisa hi wa hi inu montu mori sallallahu alaihi wasallam ebeba ebeba bin wal ikama awo ikama marrotan marrotan dɔni bi ikonkonya ikonkonya Gero anahu yakun ẹ̀bá náà ìka ẹ̀ní kàáka kọ́díkọ́ ọmọ ti sọ̀látù ìhàní sálọ́rà jẹ́ mọ̀rọ̀tẹ́ inú pẹ̀lá. wọ́kọ̀zọ́ àbẹ̀ máàlìkì lẹ̀ hàzẹ̀ hìlkẹ́fìyà ọkì máa máàlìkì ọ̀n níní ùzọ́nàn yàní àmì mẹ́hìàn nínú ànọ́nà làkín náà àmà jẹ́ àlà aidan mufrodatan. dole mi ikoma kodi koma ti sọ̀lát dáìka ìmáàmù máàlìkì kùnyà ẹ̀ẹ̀mẹ̀ e nọ́nà lúrẹ́ka especially ìzálẹ̀ ni ọ máàlìkì enami koma kunyemen tukalu abaka maratan wahidatan daika uponya kena manmen kodi koma tisolatu kodi koma tisolatu ebi memeba daika kodi koma tisolatu kenakan lakin hadhihi surra gairu thabitatin okawira cheronon ana uzanaze man eyepete قال ابن قيم رحمه الله يعني ابن قيم الجوزي مريم ما ينبع أوكي لم يصح an rasulillahi sallallahu alaihi wasallam e nyi se je tere hunu wonto mori sallallahu alaihi wasallam ifradu kalima ko me kunya ko di ko mati salat yani o ka ko di ko mati salat albatat gizono aizibe نعم أك أحكام وآداب تتعلق بالمؤذن أصنع أكاري أتي أم مم سبي etiquette سبي أوزي بلوي أنا يكا أوزوجة أيوة أنا يكي أهيو أم مرقامه anaba meka abi daraja ni mani kada we dejo onyan wan doke awalan oni papa ihlasu niya ona weka alan onyo yo mo subhanahu wa ta'ala azai ka wa na hio agowa ka ka ah muazi ni malacha sa wa sana no no ka do ka yo no ela hisala o mo na hisala asma kama kayon azai ka sai wan bawe ah gube yesu ta ona doke yamba gelil muazin obe oboro yi e, ona e, ka e, yo anyo sina niya fi adanihi ka ọ o medu zuza alan ini uwa na ka he wadhalika bi an yahtasib adanihi ona ka ozuzu tosi uwa na awọ wala ya ajọrọ ka he awo wala yatahiz alayhi ajran alaka kon ma huwa babedu shantan akban usman ibn abi as adon usman wana wazi abi as ọ ga ka qultu ya rasulullah ewon to moni sallallahu alaihi wasallam ij'alni imama qaumi memi kama be imama iragwam qala don to moni kaka anta imamahum ewabo ima anta imamuhum ewabo imamen waqtadi bi adafihim wa ba sawa kusala dai ka wa sawa kusala ile o consider ora nai ka o kumene ne yana so kuna wa anye wa kusala lure ka enye na ehiza e na iko kumi ile na ya nyanwa wa oje ata kijana kuna sasa bisatu bakara duwe sikawa ka da ya ka jono be mamen wa tahiz da da muazzinan yani ona iko wa hiyo la yahuzu ala adhanihi ajran ana iko na ya o ba ka kichon tainan قال شيخ ابن عثيمين يعني شيخ ابن عثيمين رحمه الله أقوى أما الجولات أولي لا نستيبين لا نستنايك آمان سي ehudo da hiyo da ga ka so bi an qala asma da ka man azama fi hadha al masjid ona hiyo ni malla jonon falahu kaza wa kaza yani ni yo an an biduni ak da da so wa izam oda mababu fa hadhihi jaiza oka osononon aze ka amani me ehuna ozoya da ka ona hiyo so ehun ara ana ka eni yete eruka o mani shepu me da ko na he ya oda ka izo oda ka ya obedobe anyị site na ire asị ya ọda ike wọn ka kai abedo mansion ta anaghị ka ozechi ọta ozechi ọnọdụ demonstrate kozechi ta ọdakarị ya basị polisi sharon ha dɔkili anahu la exam fi ago kai e mi ka ile so ile non bile ba ba be ba Fahia do meon fa a. kal mukafa a liman adana ba ya man kai isana ka a me kola na yani as kodomo ida ka be dewles kan so me kanan yana ka ohio wala baz ka faa ah, liman azna okay ka kama yuzakana ka yo wa qala laka la yuhrim ele be nyi yawe an yutal muazin wal mukim asira na ka ahio atana me koma na ka asihu ni hukumu rewa wa huwa ma yurafu fi waqtina bi ratib ona sana ka ya ya inu naka mmanụ ọmalị situ da asịrị li anna baitul mal agoka ilehi ogo komori innama wada ali masalih muslimin yani ba men oisi tinyi isana ikaye ono ba be oitinyi okomori ago samela ni betul mal agobe oitinyi ile okomori ene wal azanu wal iqama da hiu da mi koma min masalih muslimin o isana ikaye obe tinyi okwomori. oye ko ana ke muazin anyo daye kae yani eh, ubona omis amazan eh, no no doro elo eh, be misanye jende elago disaika aje ansa sayon elanan o manizoda en samenan aman ke usaimin amesha ve ina inu ana he sharh al mumta ala zad al mustaqna so amma se muazin na ko e ka ya ka yishon ta na ko hisala دوك ثانيا أقوى أن يكون مسلما آكلا ذاكرا أجاب إمام آه مؤذن أو بدو بكم مولي أنا إكا أو نيرو إلس ونوغو دولة ونورو قال ابن قدامة رحمه الله عليه يعني ابن قدامة المقدسي إني وأنا المغني أوكي لا يصح آذان أوكي زيدون ويهي أوهي إلا من مسلم آكل ذاك آه ذاكر أوكي آكل aza na na oku okumuri awen oye ko dole bonoron anyi na na hiyo ake na ka na na lesetun azuma kimere na na na be odo le bonai ka atamai ah, e asa ka bai ka e wona muazin ba tama wai poron takwa ala hada to sasa nan fala yasiu azan min musajjilun yani ejere azan min musajjilin dai ka ba record anin yani awamizia da kini radio aya yon kama huwa halu fi ba'd duwal asma kama bila e payin e qura yaktafuna bi wad eh, bi wad musajjal oko huwa e man sa tape record yasma'una min hilalihi al-adhan ana kai yawo jirinan adhan duna an yu'adhin bil masjid al-mu'adhin da sanyi ona kai a hiun mallace no danye eh, eh, mu'adhin na kai hiwono da ki salos لاشا تيب ناتن مالتي دوله سالا دولا رابع قال شيخ الإسلام رحمه الله يعني شيخ الإسلام ابن تيمية أوكي وفي إجزاء الأذان من الفاسق أوكي ذلك أوهيو أونايك أونبيا من روايتان إليه يباو بينان أقواها أنا نكته أدمه أونايك أفاذ يكوهيون لمخالفته لأمر النبي صلى الله عليه وسلم أقواه أجيني أنا يكورا جوني ọdọ a ah, nabi sallallahu alaihi wasallam aname ka ọbari fasiki dọke salisan yushtaratu ma'rifatu bil waqt yani yushtaratu ma'rifatu bil waqt ore ini duka odona no borona ka oyume wa yasihu azanul ama okore je owahi ona ikogu ahe li qawlihi sallallahu alaihi wasallam agwa ka ana ikontu muri okaka inna bilalan yu'adhinu awali bilal in lahu ohyon fakulu washrabu wali ni duwe hata yu'adhinu ibn umm maktum porodi abdullah ibn maktum do hisala qala ibn umar ibn umar wa kana rajulu amma ojona rona ka obo gwe ya la yu'adhinu oba yu hata yuqalu lahu aka ka aka ka ayo kai asbata asbata iyarani iyarani walidha gosanon fayambagi an yakunu ma'ahum mubsiran abel awraka anyona ko ya pe ni rete yu'allimuhu biduhuli waqt anaghị ka ọ bụ azụ azụọ ya yani ka umara nwehi dɔki kɔla buhari rahimahulɔ imam buhari umuri ma ba ɔke okay. babu azanul ama babu na bɛ ini oyiyo anaghị ka n'ahịa ɔdɔnna yo ogoyawin iza kana lahu man obere anaghị ka anya anyala anaghị ka a mee ka amɛ kɔyɛ kaye umisala nɔn ɔra nwehi ɔka hal yasihu azanu sɔbi almumayyiz aze ka ohio ozue anaghị ka ọrụ anyanwụ meghaghị ya rọba dọl ulama ọka ipaini ya ni ele ka sihatu azani ka a ohiho wan oje liana al azan zikron agụkọ azan ay tamayobin la yahtaju ila bulug eh bisana ikaye a babu baba bu ko beinan yani ka ebora ahụ eni dan

yani bi na ko ira bila che na ko iwa o iwa bo yume amanyo na ya ido doka okwete ona hisalan. anya ngushe ngubairo o azana no no amana kenyu dai ka ona onene decide o kusubi ka rowo dai salan eleba chengo baire eleba mukoro ile qala ibn taymiyyah rahimahullah ibn taymiyyah okay wal asbah yani ana chengo bene anna azanu alladhi yasqutu al fard aweli azan ana ikaye o jeshi okori ababonobe an ahlil qarya yana ka era inokokoro yana ke okokoro wa tamit fi waqti salat ana ikona ba benwo ya umisala wasiyam ati o oibawe la yajuz an yubashiruhu huwa qawlan wahid okay ejire ka omanu me yani da ikoni nyara ke no manu yon da ikoni ono ozuye ono ono manu yon akwa la yas wala yaskutu al fard ɛɛhyɛ okoo deɛ ɛbɛbɔ no wala yɛ ata da bi fi ma wa kete sɔlɛ ɛdɛ bɛ aza daika ɔna kɔsi zaka ɔmisa lɔsi ŋwɛhin wa mal aza na lɛbi akɔnu sona tumu akada awɛri owahe anaika ɔna suna naika ɔnyu kata fi masle fi misli masajid alɛti fi misrɔ apɛjuwe malɛsɛ naika ɔyɛ kura wɔna wezali ayisa naika ɔbɛrɛ sɔnɔn fahada fihi riwayatan ɔsɔnɔn riwaya bɔbɛ wɔsɔhe jawazahu jawazu ọkana jẹ tẹlẹ ọbika aze nwere nsomi na ọbika ana ọbika uwe nọn a bẹkwuru ase ya ka omisalo si nwere hin ẹnyọm e ka ama ana ọbika anyị mmalasi ha na wọ de muazi ni ana ọbika a shai tura e komisalo si nwere hidọrọ ahịa ohun ana ọbika mmalasi na wọ ana akwa ahịa hidọrọ akwa ahịa dozuwe ihe ọnụ ọka anyasọ meka dọkwa istafadu min zalik ọkị ashaifa e anụhụ na sanan أنه إذا كثرت المساجد أنا أقول رم الذي وأذن المؤذنون البالغون فيها وقد لا هي مؤذن نايكا إلاه يعني لا بلغ إنان وأذن الصبيان مميزون داهيون يعني أزويا نايكا أنيان مهي أو إيه أكون أحسالا أو إكسالونا نهيان في بعدها إن فاين ملتنا بابا أن أذانهم صحيح أوكي أولا نايكا إنيه أو جتره

لأن النبي صلى الله عليه وسلم أقول كنتم مولي صلى الله عليه وسلم اختاروا أبا مهزورا للآذان أو هي أبا مهزورا كونه سمع لأنه كان صيتا أقول كونه ويبركي وتقدم في حديث دار داود حديث عبد الله بن زيد حديث عبد الله بن زيد أن النبي صلى الله عليه وسلم قال له كبرك على نبي أو كاو ألقاه على بلال زوي بلال فإنه عند منك صوتا أقول كاي بلال أنه نوي هنا دوكي hamisan ogohe rafa sautu bil azan oy kurunwe bahele edo do oy fiyo walau kana munfaridan fi sahara oda kade aika eunyara oyni etatatan yani desert lamma taqaddama an abdullah ibn abdurrahman asma kamela be hono be abdurrahman asma kamela dawid hono be abdurrahman sorry abdullah anabudi abdurrahman ibn abi sasa ana adi sasa أن أبا سعيد الهدري كي أبي سعيد الهدري قال له أو كأو إني أراك تهيب الغنم ميلك ويسي ليا أتمه والبادية أتدوا إنا أتكرا يعني هناك إن زيابين هنا كذيرا هي فإن كنت في غنمك أو بادياتك أنا بك أو إن أوناك نتما أو إنو جاو فارفع صوتك بالنداء كرموا وهيلة دوا هيو فإنه لا يسمع مادة صوت المؤذن jinu wala ins okoba wo ido wete na ngo yani do turete na ngo onwo mu azin arijanu bayan abikada wala shay'un e ba ni sanyani illa shahida lahu yawmal qiyamah akom jinu yaku yawmal qiyamah al hadith hadith na godo wa qala umar ibn abdul aziz umar ana wazi abdul rahimahullah okay az az azana azanan samhan okay ozuhyo yani wahyo here do here do wa free yani wa ba here here do here so su turete on necessarily ona ndo ko ila fa tazi where man here jisikwele wasawa qawluhu zalik oksa sabi na masaka fi ma rawahu ibn abi shayba in sanai ke ade uh, ah, uzab abd shayba okay anna muazina azana fatɔrɔba fe azani, ɔda hio dunyere ka ɛ e tulɛ tɛ ɛdɛ ne ɛdɛ ebolo ke tulɛ tɛ de tulɛ tɛ ne adane so nɔka hio duwa hio firili ama ya wɛrɛ ma ne hio jisi ho nan kolto dem ke wala vale ɔka tɛ sɔsɔ nan ma ya falo kasiru minal mu'azzanin minal mu'azzanin ɔka awel sana ka ɛ e ya me ɔrɔ ɔrɔ ena ka e sala na wa fihi min min tatrib aw kisana ka tatrib oyi oyi wallahan ate sunna fi e, ni sunna dole alanye allah akbar is gonna hen doke Allah duwe ka bisa sai do o oh, be turiyate godo senen they are not in uh, they are not donc euh, bal huwa min albede almunkara yani ini edama obe anayi ka a dɔwale ma donc euh, ijo wa hiyo sasa disa anato ohi non an yaltafit bi rasihi wa unkuhi an yaltafit bi rasihi wa unkuhi yaminan wa shimalan fi hayalatain oman jisire swan atoban eibol ya teibo ha ije aka ke hayalatain ije aka ke hayala salat hayala alfala qala ibn huzaima rahimahullah ibn huzaima mulio hinaire mulio mayamba okay babu inhiraf almuazzin inda qawlihi okay babu na ka o be inhiraf do do manjisi ya na ka ahio inda qawlihi ije aka ke hayala salat hayala alfala bi famihi la bi badanihi kulluhu yani ni ló máa ń jèsì ẹ bì kan náà kó mọ náà tọ́ ni ẹ bà bẹ wọn náà jèsì. dɔnke faama abi juhaifa adɔn wa abi juhaifa bɛ ana wurɔ a bilalan ko n'oli bilal yu azinu a hewu faja atatabe fahu dona sa siri ɲɔni. hahuna wa hahuna ni yɔnɔn ni yɔnɔn yakulu yamina wa shimala eyibɔ yate eyibɔ ha hayya ala salat hayya ala fala zada ibn huzaima ibn huzaima dɔ da tɔn wa yahri furasu yamina wa shimala ɔ man jisira tɔn ni yibɔ de ha. dɔke euh, wa inda tirmidhi ede imamu tirmidhi yu'adhinu wa yadur ayu de kisin wa inda abi daud ede abi daud dɔke wa lam yastadir on ton o jisi ولذلك اختلف العلماء هل هو مقصود استدار بالراس فقط انا نقول لك انه oyi ka ka oyi jeshi na ila su kana bayan amisidarot amisidarot bil jasadi kulli abi ka bocan obe jeshi wa zahir ana wule to he idaratu ras faqat ana oyi jeshi la su kana kama huwa fi riwaya ibn huzaima as-sabiqa alman kama ba in riwaya ibn huzaima ana dawide قال حافظ رحمه الله يعني حافظ ابن حجر ومولى ما ينبع أكو ويمكن الجمع بأن من أثبت استدارة أن أن استدارة الرأس ke oyi oyi awobozi ka anya nkwu hadisi ebe nọ mabe ka ọ na-ahịa epete ka ejesi yani oyi jesi resoyon kpọman na faha oni ya donye ekwo de an da istidarote jasadi kole ọnọbe oyi jesi abọcha nwun kultu abu eh, adil ibn yusuf ọkụ haza ala fardi subut riwayat abi daun ọsọnọbe ọhịa pete ọsọnọbe ọ baboko hepete yani riwaya abi daun fi nafi lisidara ini oyinye ya oyijesi lakin na ha riwaya tu da'ifa riwaya wa na ka okome wa alaihi farirajih qawlu bil istidara ana ka anomeyan ana waro ka yasi jetele hu anobe ona ko jesin amma e ba boche nwe jesi ile so jesin aka kama ahtalafu azma kame jamunye hal yastadirru fi hayalate hayalate hayalate ulayain maratan wa fi saniyatayn maratan okay ani oije munye ine onono ya nika oije chana na is it ine higher latin e papa e ba then osa do bene haya higher, uh, higher latin o o wa yani haya la salat onomo na kan e bole nanen do da mama ni je ni non haya la salat higher la salat do wa ka ijo le je fi non higher la fala haya la fala do wa re ka ni wa e wa anomen ay yaqulu abi ko isomi na kai hayya la salat marratayn aw ka hayya ala salat marratayn jihatu yamin dai ka ba wai ku warin summa hayya ala fala marratayn da zalaba ka hayya ala fala marratayn ko ya jihatu shimal dai kai wa hawa kan aw yaqul abi ka wa ka kai hayya ala salat jihatu yamin marratan do man kan ne wale uponya wa jihatu shimal do wale kan ne wa ha uponya summa alamana hayal alfala do ka hayal alfala jihatu yamin maratan do ka ne ibore uponya wa jihatu shimal uhra do wore ka ne iwaha uponya yani dai ka kunya o we kenan kunya do we kiyaza yene papa osa do le be ko bari do le be kiyaza eno pawa doke au yakul abe kababa ka kae hayya la salat wa yaltafit yamina wa shimalan asna'i tardidiha okay baba kan daika ome ba ka ba hayya la salat jesini yana dole jesini yana inu mona sai ba tora summa yakuluha ala dole tanya ka marata saniya ogo wa kadhalik summa yakulu ala mona sai ka hayya la fala do wala me jesini yana jesini yana قلت يعني عدل ابن يوسف الازازي اقوى الارجح في ذلك صفه الاخره او كاذا انا جئت له ني صفه انا ودله منن لما ورد في إحدى الروايات أقصنا إكا أعدوا إني رواية كنيا هون ابن هزيمة فجعل يقول في آذانه هكذا أو ماني ما أو ماني كايني آذانا يعني ويحرف رأسه دو ماني جسيلة سوان يمينا وشمالا بحي على الفلاح يعني إيبالي إيبها إني حي على الفلاح فتكون هذه صفة أو وقد كاي أبيجوالون أرجح الصفات لورودها في الخبر ono visipa anaje tere una go ka do we ne nube ya na na wa son ebe ebe ka enya en sama ndo we ne nube ne wadhalika bi an yahrifu rasu yamina wa shimala fi kulli wahidati ono ka wo jisira so ne ibare ati ibaha ini konkunya inshallah ibili lo kai ba do adabo muazin eten but ya ka ya lete bila huwa ko iholenin iba ebe a jere na omori osi so were sana ko we hore jo were ya za no nyu ban then ona muazin do do hio do le nyu ban te teren dara kai sana ka obe tu eso no no ndo ni ke az muaz aza no no eve wana aka kene ya no bedo kosan do yara kan bụ especially enwene ya ahịa nwekokoro anyị dodore ka ndị onye ma nawa jere dọkị olohuokpor adịnya ahịsa anya na ya ide nka allahu akụbadi onye gwo mgbe ahụ na awọ ọlụ echi asọ ụsa ka anyị sista na be ide ije ahịa ụdọkịsa aka ndị ka ewe ahịa awọ nọ onye gwo so duwa banyu tochonon ewo iku na za na ọmata ewo iku kawa bụ mwazi ndị ọgọdọ da so yara wee yara hịọ abụchacha na aka wee so sọgọbọ ni nke ọzọ kwene na especially ya vera mmọrọ ọrụ ezu ya mụ ha atịta enu mọlechọ na dure ka ọzọ kwọnọ nọ n'obedo ihe ohun ọ na abonye mmanụ nsị ya zaria abonye ndọnyan ndono si bo iza ko kuna yata jama melo ka allahu akbar kabaru <laughs> mulio na ba ya ni ana fewela mulio ndo me wa suru na wa ka onyo ngwa ohiwo ndo de na le me se ani problem o wa se o ka o ka agwo na ke hu na on

الله أكبر الله ده تقول ما وعدك هي إيه بس أنا أبي na ìmọ̀ so wabahi aza nọ n'ọdụm nwutochie n'aka ndị wanyanwụnyọ bụ abedo nye etiket ada aban ameme ihe mmanụ aban mmiri ọ na-akọ na ahịa anyị mmiri ọ na ndụrụ ke arụhụ anyị mgbe dụwa me wahio try well read about that is e ọnụ wa ana ndule ko wahid abdusalam bari o mwe ata ul azan wal muazinin yani iwe nyi yana ni azan atena ka hiu kitabu kaim jiddan yahona hiu now enwe non you right ka sebe yo nyi se amson ma me ni azan na ka yi ewer kamani me so inshallah because of uh, ome eba on yeah eh yeah, you need to ni salada abanye question yeah you look ee eh, question no itu ole tu dun ndo ka ma go ma kwa wede ma hora je ne me lo kai se se nguni introduction sala ona ndule ka ma me di me ihudan so ya hemo subhanahu wa ta'ala ono tenyo da jamu ndo tenyi je then ono royo da mu ndo royo ndo me aba me aika ojiri kitab wa sunna subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk